أو اليد إليه الله سبحانه وتعالى قال إنسان بقبل أوتني الصلاة أشهد والذي اكتب يومين بالقوة والحسن أوتي إلى الله إليه الله سبحانه وتعالى يسجد ويكون أقل من القيامة فقد تدخل الكلام يوم يوم إبراهيم إبراهيم الله سبحانه وتعالى التي إمام أبو هريرة رضي الله عنه استشهد رسول الله صلى الله عليه وسلم يقول إن أول من الحجر في العبد يوم القيامة من عمل صلاته أبدا كثيرا مقابله كثيرا مقابله أول في مثاله أجل في القيامة وذلك صلاته إن كثيرا مقابله لا مقابله في مدرسة أجل في القيامة irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣoríire ó sì ti là wọ́n ìfọ́tẹ́dẹ́ ti sọ̀kọ̀dọ̀ kọ́ ọ̀bẹ wọn kọ́ tèm tí ẹni bẹ́ẹ̀ tí sọ̀láàtì rẹ̀ bá da tí ó forí sọ́pọ́n níbi sọ̀láàtì ó ti ṣorí ibú ó sì ti ṣòfò jàmá ẹja mójútó sọ̀láàtì wa nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ bí wọ́n jọ gbìn alkiyama ni téèyàn bá ṣoríire ń bẹ̀ èèyàn ṣoríire láéláé tí èèyàn bá forí sọ́pọ́n níbi sọ̀láàtì yìí títí láéláé nínú ìyà ni ó máa wà abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó láwà níbẹ̀. Abu Hurairah radiyallahu anhu ó tẹ̀síwájú wọn nípa ẹni taqada min faridatihi shay'un. Qala ar-Rabb 'azza wa jal انظروا هل لعبدي من تطوع فيكمل فيكمل بها فيكمل بها من تقض من الفريضة tí àwọn sọ láti ọ̀nà yẹn rẹ̀ yìí tí ó bá wá pé Allah subhanahu wa ta'ala yóò ní kí wọ́n wò ó ṣé ó ní àwọn nawafil tó ṣe tí wọ́n fi tí wọ́n fi kún ládàá ọ̀nà yẹn rẹ̀ tó fi jẹ́ nǹkan tó pé tó bá jẹ́ kó ní ni wọ́n bàbá fi kún bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe ìṣirò fún wa lórí gbogbo àwọn iṣẹ́ wa yòókù jàmáà bá a ṣe mójútó ọ̀nà yẹn yìí òun gángan ọ̀nà yẹn gángan ni a gbọ́dọ̀ mójútó papọ̀ mọ́ ọ̀ràn yẹn náà ńkọ́ ká tún mọ́ kún pẹ̀lú àwọn nàwáfìlì torí wípé àwọn iṣẹ́ tà ń ṣe àlètò gbé àgbà gbogbo ládàbẹ̀ pápá jùlọ sọ́lá ìgbàdé yẹn máa ń ṣe oríṣiríṣi nǹkan àwọn ròyìnròyìn oríṣiríṣi látọ̀dọ̀ àṣẹ fọ́ọ̀n àwọn ròyìn oríṣiríṣi ni ó máa gbé wá sí wa lórí táwọn rò tó lè mú wa jákàn tó lè mú wa mọ́kàn kúrò níbi sọ́lá táwa sì ti mọ̀ wípé ládàá nínú sọlá ládàá ìgbà tọ́kàn bá wá bá wà ń bẹ̀ nínú sọlá ìdíwà nìkan lágbà gbogbo ìgbà tí ọkàn wa ti kúrò ń bẹ̀ kò sí ládàá kan fún un. ẹja máa mójútó nàwa bẹ̀ torí pé dáadáa oríṣiríṣi mẹ́mẹ́ anabi sallallahu alayhi wa sallam nínú hadith abu hurairah ti al-imam al-bukhari tó jáde anabi ni man aada li waliyan faqad adantuhu bil harb ẹnikẹ́ni tí ó bá fi lè mú ẹni mi lọ́ta mo ti pé mo ti kéde egun lé lórí nínú hadith al Allah subhanahu wa ta'ala ní bá wa sọ̀rọ̀ nínú hadithi olúwa ní man aada li waliyan faqad aazantuhu bil harb ẹnikẹ́ni tí ó bá fi lè mú ẹni mi lọ́ta dájúdájú mo ti kéde ogun lé lórí. wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratuhu alayhi ahabba ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi ò ní wá ti súnmọ́ mi pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí nǹkan tí òun ṣe lọ́ranyàn lórí rẹ̀ àwọn sọ láti kí olúwa ṣe lọ́nà yẹn lórí wa òun lákọ̀ọ́kọ́ ṣe kátó sọ wípé à ń ṣe náfìlà sọ̀látù subh sọ̀látù zuhur al-asr al-maghrib al-isha wọn gbọ́dọ̀ wáwádìí níbẹ̀ a gbọ́dọ̀ jẹ́ wípé à ń pè nínú hadithi yìí Abu Hurairah ti tẹ̀síwájú nípa nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam sọ ìpè Allah subhanahu wa ta'ala sọ. wọ́n ní wa ma yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibbahu ẹrú mi ò ní yéé máa wá sí súnmọ́ mi Allah pẹ̀lú mi máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn náfìlà títí tẹ̀mí Allah títí tí ìfì nífẹ̀ẹ́ rẹ̀. dájúdájú àwọn sọlá ti yìí dájúdájú sọlá ọlá ńlá ń bẹ fún un eléyìí tó ṣe wípé bí a bá mọ̀ ẹni tó ti mójútó tẹ́lẹ̀ yóò tún tẹ̀síwájú níbi àti mímọ mójútó dáadáa sí ẹni tí. kò mójútó tẹ́lẹ̀ yóò bá a mọ̀ wípé nǹkan ńlá òun n'ǹkan tí ó fòun ru. nínú àwọn ọlá tí ń bẹ fún sọlá náà ni wípé pẹ̀lú sọlá èyí ó jẹni tí yóò lẹ́tọ̀ọ́ sí àdírí ní ọjọ́ ní èyí ó jẹni tí yóò lẹ́tọ̀ọ́ sí tí yóò lẹ́tọ̀ọ́ sí àdírí ní ọjọ́ ní tó bá ní gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí ti èyàn ó rí allah subhanahu wa ta'ala àwọn ọmọ aljanna ó rí allah wujuhun yawma idhin nadhira ila rabbiha nadhira nínú hadith jarir ibn abdillah radiyallahu anhu wọ́n ní àwọn ẹjọ́kọ̀ sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní òrùjọ́ tí òṣùpá máa ń mọ́lẹ̀ kedere anabi sallallahu alayhi wa sallam wà wò sánmà anabi sọ pé innakum satarawna rabbakum kama tarawna hadha al dájúdájú ẹ rí olúwa yín o gẹ́gẹ́ bí ẹ ṣe rí oòrùn yìí anabi sallallahu alayhi wa sallam wọ́n fi wíwé wọ́n fi rírí táàrí Allah wọ́n fi wé rírí tá a máa lóṣùpá anabi ni láti bọ múna fi ru'yati gẹ́gẹ́ gbogbo wọ́n fi òṣùpá wé Allah Allah subhanahu wa ta'ala ó ga ó tóbi kọjá kí a fi nǹkan kan wé kò sí nǹkan kan tó dàbí Allah àmọ́ anabi sallallahu alayhi wa sallam òṣùpá ní rírí díárì Allah ni wọ́n fi wé rírí díárì òṣùpá ní ọjọ́ gbẹ̀nà kíámà ànábì ni látùbọ̀ múna fi rò bíàtì ẹnìkan ò ní díẹ̀ nìkan lọ́wọ́ níbi àtìrí kò sí pé ṣùgbọ́n ọ̀bẹ ọ̀jẹ́ mi náà rí kálukú ó máa rí gẹ́gẹ́ bá a ti máa rí òṣùpá. ànábì wa ni fa in istata'tum alla tughlabu ala salatin qabla tulu'i shamsi wa qabla ghurubiha faf'alu tẹ́ ẹ bá lágbára láti jẹ́ ẹni tẹ́bá lágbára láti jẹ́ wípé nǹkan kan ò ní kóyin lágara níbi àti ṣe sọ láti kó tó di wípé òòrùn ó gbéra sókè àti kó tó di wípé òòrùn ó wọ̀ kẹ̀yà ṣe bẹ́ẹ̀ o sọláàtì tánàbí ń tọ́ka sí níbi òun ni sọláàtù sọláàtù zuhur sọláàtù subh àti sọláàtù maghrib òun ni sọláàtù subh àti sọláàtù al àwọn agbọ́dọ̀ jẹ́ pé a mójútó gbogbo sọ̀lá anabi sallallahu alaihi wasallam nínú hadithi ẹ̀rí pé wọ́n ní ká mójútó àwọn sọ̀lá ti méjèèjì yìí ṣé wọ́n sọ pé ká mọ́ mójútó àwọn sọ̀lá ti igbó ni kéde ní dáná bí n sọ fún wa mẹ́nu olúwa ní hafizu ala salawati wa salati al-wusta wa qumu lillahi qanitin nínú àwọn láti tún bẹ fún sọ̀lá òun náà ní wípé sọ̀lá látàrí sọ̀lá èèyàn máa ń ní àlékún àgbéga yóò jẹ́ wípé àgbéga rẹ̀ yóò máa lékeǹká sí i حديث ولا látọ̀dọ̀ سعد ibn Abi وقاص radiyallahu الله عنه. ní كان kana rajulani فهلك fahalaka قبل صاحبه sahibihi bi arba'ina layla àwọn méjì kan wà tó jẹ́ wípé wọ́n jẹ́ pẹ̀lú òdiwọ̀n forty days forty òru forty like ọgọ́rin méjì ọgọ́rin ogójì forty days lọ́sàn wà láàrin tí kan fi lọ àti kejì wọ́n sàn dákọ̀ dáadáa tí ọkùnrin yìí ṣe wọ́n dákọ̀ rẹ̀ lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa ni alamiyakoni alamiyakoni al-akhar musliman tẹ́lẹ̀ kejì náà ṣe mùsùlùmí kọ́ ni wọ́n ní qalu bala ya rasulallah bẹ́ẹ̀ ni ìrẹ́ ìránṣẹ́ allah mùsùlùmí lòun náà anabi ni wọ́n wá sọ pé mùsùlùmí ni àmọ́ ìsìláàmù rẹ̀ làbá tẹ̀lé ìsìláàmù rẹ̀ kété wípé ìsìláàmù tó lọ títí bá náà ni anabi sallallahu alayhi wa sallam wa sọ pé wa ma yudrikum ma balagat bihi salatuhu kí ni ó sọ fún yín ipò tí sọláàtì rẹ̀ gbede nígbà tẹ́ sọ pé eléyìí ó ṣáájú ọmọ ìyá rẹ̀ kú pẹ̀lú forty days eléyìí wá kú lẹ́yìn forty days eléyìí ti di eléyìí kú lẹ́yìn ọmọ ìyàbọ̀ ètò ṣáájú kù èèyàn rẹ ni ni wọ́n fi ròyìn rẹ̀ ànábì wa ni eléyìí tó padà kú lẹ́yìn rẹ̀ náà tẹ́ sọ wípé ìsìláàmù rẹ̀ ṣe ìsìláàmù tó lọ títí kí ni ó sọ fún yín nǹkan dáhùn sọ láti rẹ̀ tí ó gbede nínú àgbéga jàmáà kété kásán gùn kápẹ́ láyé lásán kí á gùn kápẹ́ láyé lórí wípé à ń jọ́sìn fún Allah òun nìyí gbogbo gbogbo ẹ̀mí tí ó wúlò gẹ́gẹ́ bí anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀m ó lè sọ fún wa nínú hadithi torí pé ó dín wọn nǹkan tí forty days tó kù sọ láti tóun ṣe kí ni ó jẹ́ kẹ́ mọ ibi tó ti gbede nínú àgbéga nínú àwọn láti ń bẹ fún sọláàtì wọn náà ni wípé àwa tá à ń bẹ láyé ká mójútó dáadáa àwọn tó ti wà nínú sàárè nǹkan tí àwọn ń tàn máa ní o àwọn tí ìyà ń jẹ nínú sàárè abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ti wá nínú wọn àwọn tí ìyà ti ń jẹ nínú Allah subhanahu wa ta'ala kí ó bá gbé fúyẹ́ fún wọn. nǹkan tí wọ́n ń nínú sàárè òun náà ni wípé kí wọ́n lè ráyè wá sáyé kó tẹ̀ ṣe sọ̀láàtì rákà méjì kó tẹ̀ ṣe أبو هريرة رضي الله عنه أن مر النبي صلى الله عليه وسلم على قبرين دفن حديثا فقال النبي صلى الله عليه وسلم وقجاب مر النبي صلى الله عليه وسلم على قبر دفن حديثا النبي صلى الله عليه وسلم وقجاب تاريخا في أسدتين فقال ركعتان مما تحقرون وتنفلون وتنفلون أي يزيدهما هذا في عمله أحب إليه من بقية دنياكم النبي صلى الله عليه وسلم sọ pé rákà méjì tẹ́yìn jẹ́ wípé ẹ̀yin jẹ́ wà láyé ẹ̀ fojú di yìí tó jẹ́ wípé rákà náfìlà ni rákà méjì náfìlà tó jẹ́ wípé àwa tá wà láyé àmọ́ fojú di wípé tí màá ṣe ní ṣe ń padà ṣe tó jẹ́ pé fojú di tó sì jẹ́ pé rákà náfìlà ni ànábì ni yaziduhuma haza fi amali tó jẹ́ pé tíro eléyìí bá rí yóò lékún nínú ninu rẹ̀ yóò lékún nínú iṣẹ́ rẹ̀ ahabbu ilayhi min baqiyati dunyakum kí ó ríru rákà méjì yìí ṣe ó nífẹ̀ẹ́ sí ju kí ó rí nǹkan tó kù nínú ọjọ́ ilé ayé lò lọ. àmọ́ ẹni tó bá ti di ara sàárè nǹkan kò sí kò sí iṣẹ́ mọ́ o ilé ayé yìí náà la wà tí a ti jẹ́ni tí a mọ̀ sí jẹ́ àmọ́ tó bá ti dára sàárè kò sí iṣẹ́ kankan mọ́ o. ẹni tí wọ́n bá wọ́n bá ti gbẹ̀mí rẹ̀ Allah subhanahu wa ta'ala fún wa ní onínú al-Qur'an olùwà ni hatta idha jaa ahaduhum al-mawt qala làálì àmàlù sọ́ọ̀lì hànfì mà tàrọ̀. tí ikú bá ti mú lọ yóò àmọ́ sọ pé wọ́n bẹ jìrún olúwa ẹ dá mi padà ẹ jẹ́ wọ́n dá mi padà làálì àmàlù sọ́ọ̀lì hànfì mà tàrọ̀ ìbá mà ni ìbá ti ṣe dáadáa tó tó di pé mo kúrò níbi tí mo wà. jàmá ilé ayé làwọn wà yìí o ẹ ká sàmúlò àwọn àsìkò wa dáadáa kí ó má jẹ́ wípé yóò bàjẹ́ ìgbàlẹ́jọ́ fún wa. bí wọ́n bá sàmúlò rẹ̀ dáadáa èèyàn kábàámọ̀ kátó wá gbé yẹn sàmúlò rẹ̀ dáadáa nínú àwọn nǹkan mẹ́rin tánàbí sallallahu alaihi wasallam tí wọ́n ní kí á sàmúlò rẹ̀ kó tó di pé ó bọ̀mọ́ wa lọ́wọ́ òun náà ni wa min hayatika limautik sàmúlò ìgbà tó wà láyé sàmúlò rẹ̀ dáadáa kó tó di wípé ikú gbà mọ́ lọ́wọ́ nínú àwọn láti bẹ fún sọláàt òun náà ni wípé yóò jẹ sábàbí déyàn fi là nínú nínú níbi ìyà sàréè yóò sì jẹ́ nínú nǹkan tí ó máa jẹ olùjókòó yàn tí ó máa jókòó yàn títí di ìjọ ìpínlẹ alqiyama torí pé nígbà tí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè sọ hadith wípé lẹ́yìn tí wọ́n bá gbéyàn sínú sáré àwọn mọ̀lẹ́kà méjì wọ́n wá bí léèrè béèrè tí bá bí léèrè béèrè yìí ó fi àyè tí ó bá jẹ́ mùsùlùmí yóò lè dáhùn mùsùlùmí òdodo tí èsè mùnáfíkì nígbà tó wà ní ayé yóò lè dáhùn àwọn mẹlẹkẹ wa sọ fún gbà ayé rẹ ni nínú náà o àmọ́ àti bọ fi eléyìí àti bọ fi rọpò rẹ nínú àlùjánnà lẹ́yìn ìgbà náà ni arákùnrin kan wà wá ànábì ni yàtí rajulun hasanul wajh arákùnrin kan wà bá tó jẹ wípé ó dùn wò lójú hasanu siyab ẹwu ọrụ rẹ̀ dá tọ́jìbù rìh òórùn ara fayakul abishiru bilẹ́dì yẹsùrù ìròdùnú tí o dùn mọ́ nínú kó hada yawmuka alẹ́dì a sàdéhùn rẹ̀ fún òun náà ló ti o fayakul man ant ẹni tí wọ́n gbé sínú فوجهك الوجه يجيء بالخير ojú rẹ ojú tí imú dáadáa wá ní ojú tó tó fanimọ́ra ní fayaqul ana amaluka salih yóò àmọ́ sọ fún wípé èmi ní iṣẹ́ dáadáa tó gbélé ayé ṣe nínú àwọn iṣẹ́ dáadáa yìí òun náà sì ní sọ́lá bí o bá ṣe fẹ́ kí ẹni tí ó máa jẹ́ olùgbànájú rẹ kó ṣe rí títí dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama fúnra rẹ náà ni ó ṣiṣẹ́ rẹ̀ ẹni tí ó wá jẹ́ mùsùlùmí yóò máa sọ fún Allah pé Rabbi afẹ́mi ilé Allah jẹ́ kí gbẹ̀ndẹ̀ àlùkìyámà dé ní kíákíá torí kó ti mọ̀ wípé àlìjẹ́nà ni jẹ́ kèfèrí ńkọ́ òun ò dáhùn fi ayé hàn nínú àlìjẹ́nà sọ gba rọ́pò pẹ̀lú àyè yìí nínú náà á nà pẹ̀lú tó wà sọ wípé ilé kò kò ní tó kankan lẹ́gbẹ̀ẹ́ ìgbà tẹ́lómi ọjọ́ àtọdún tẹ́lómi ó lò nínú sáré rẹ̀ ẹlòmí ó lò ọdún púpọ̀ tó pọ̀ ju ètò lò láyé lọ nínú sáré rẹ̀ ẹ̀yà àjájẹ wípé a ṣe dáadáa kó tó di wípé a di ara sáré nínú àwọn ọlá tí ń bẹ fún sọlá ó náà ní wípé pẹ̀lú sọlá èyí ó jẹni tí arziki lórí ìsirísi yóò jẹ tiẹ̀ láyé àti ní alqiyama olúwa ní rìjálù ládùn híhìm tijaratun wàlẹ abẹyìn an zikrillahi wa iqamis salati wa ita'i zakah yakhafuna yawman tataqallabu fihi alqulub wal absar ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب àwọn ẹni tí títà káràkátà àti mímọ rajà kò gbó wọn ní kò gbó wọn ní pápámọ́ra kò kò sẹ́rí wọn dànù kò sẹ́rí wọn kúrò níbi àti máa ṣe rántí Allah kò sẹ́rí wọn kúrò níbi àti máa ṣe sọ́lá kò sẹ́rí wọn kúrò níbi àti máa yọ zaka. olùwà wọn sọ pé ìyá jìjì yahoo Allahu ahsana ma amilu. ويزيدهم من فضله الله سبحانه وتعالى يوتن لتن داداتوتي يوتي سالكون ìkẹrẹ fún wọn yóò sì ṣàlékún ọlá fún wọn wallahu yarzuqu man yasha'u bighayri hisab allah subhanahu wa ta'ala ni máa ń sẹni tó bá wù lẹ́san láì fi ṣírò sí. annabi sallallahu alayhi wa sallam nínú hadith al-qudusi wọn ni allah subhanahu wa ta'ala sọ pé yabna adam تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يديك شغلا ولم أسد فقرك والحديث صحيح رواه الترمذي وغيره النبي صلى الله عليه وسلم وني الله سبحانه وتعالى سنين الحديث القدسي يا ابن آدم تفرغ لعبادتي إلى ọmọ Adam jẹ́ni tó ṣe wípé nígbà tí ọba ń jọ́sìn nígbà tó bá ń ṣe al-ibada ó kó àti gbogbo àwọn nǹkan ikú tí Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí nínú ọ̀rọ̀ àti iṣẹ́. olùwà ń sọ fún wa nínú hadith yìí pé ọba ń ṣe àwọn ìjọ́sìn jẹ́ni tó jẹ́ wípé ọkàn rẹ ibẹ̀ ni ó wà yọ ọkàn rẹ kúrò níbi gbogbo nǹkan yìí kù níbi àwọn nǹkan ilé ayé amla sọ́dọ̀ ọkàn zinan ń fi ọ̀rọ̀ ń fi kún àyà rẹ ń fi ọ̀rọ̀ ọkàn rẹ yóò jẹ́ ọkàn tí ó rọrọ̀ wà á sì dafa òní jẹ́ni tí yóò jẹ́ aláìní ń sì mú àìní kúrò fún wà ilà tafàl tó o bá wá ṣe bẹ́ẹ̀ o ò jọ́sí fún Allah. o ti fi ọkàn rẹ sí nígbà tó ń jọ́sìn fún mala'tu yadayka shughlan wa lam asudda nígbà tí o jọ́sìn fún Allah wọn rí ọ níbi tí wọ́n ti ń ṣe sọ́lá wọ́n ti sì àwọn yẹn lọ hajj ó sì lówó ò subhanahu wa ta'ala yóò kó àìrójú yóò kó àìní náà kò ní kúrò fún ọ àìní Allah subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an olúwa ní man 'amila salihan min zakarin aw unsa wa huwa mu'min falanuhyiyannahu hayatan tayyibah walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ẹni tí ó bá ṣe dáadáa nínú ọkùnrin àti obìnrin tó sì jẹ́ olùgbàgbọ́ lódodo olúwa ní falanuhyiyannahu hayatan tayyibah á mú gbé ìgbésí ayé tó dáa ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ìjọ́ gbé ní alkiyama ńkọ́ á san wọ́n lẹ́san pẹ̀lú dáadáa tí wọ́n ṣe àwọn ètò wọ́n ṣe tó dáa láti fi san wọ́n lẹ́san níjọ́ gbé ní alkiyama nínú àwọn láti ń bẹ fún sọlá ọ̀nà ni wípé ọ̀sọ̀lá ìmọ̀ ń jẹ́ kéèyàn jẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí ìsọ láti ìsọ àti ààbò láti Allah azza wa jalla النبي صلى الله عليه وسلم من حديث النبي من صلى الصبح فهو في ذمة الله حتى يمسي أن كان يتوى في ليلة صلاة الصبح يوم ولا بيسوى يسوى الله تتتي إراليو في الله الله سبحانه وتعالى ta'ala pẹ̀lú sọláàtì tó ń ṣe yìí yóò jẹ́ wípé yóò bọ́ sọ ẹ̀sìn rẹ̀ torí pé sọláà tí èèyàn bá fi lè mójútó yóò jẹ wípé gbogbo nǹkan yìí fún nínú ẹ̀sìn náà o ò ní fi há para torí pé nǹkan tí wọ́n ní ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ ó mójútó bóòlù tí wọ́n ní á ṣe lẹ́ẹ̀kan lọ́dún bóòlù ó ṣe wá jẹ́ nǹkan le ọ. Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ní nínú àtẹ̀jíṣẹ́ kan tó kọ sí àwọn olùfẹ́ rẹ̀ ó ní ahamu jẹmílógún jù nínú yìí ò ní من حفظها وحافظ عليها حفظ دينه أني كاني تبا جاوب وبا صلاة له وأني ما سي صلاة فما بامبه إلو أني باي وتساتره ومن ضيعها فهو لما سواها أضيع أني كاني تبا في صلاة رارنكو إن كان ميتو ياتو سي صلاة يو في راري جبالو tí èèyàn bá jẹ́ pé èèyàn bá ń sọ sàláàtì rẹ̀ èèyàn bí Allah subhanahu wa ta'ala ti fi pa ọ́ èèyàn sì ṣe rẹ̀ ò ṣe ọkàn rẹ̀ ń kéṣe wípé tó ṣe ọkàn Allah subhanahu wa ta'ala yóò ti torí rẹ̀ yóò mọ sọ yóò bọ sẹ́ẹ̀tì rẹ̀ bẹ fún sọlá ọ náà gbé pẹ̀lú mímọ ṣe sọ́lá gbogbo nǹkan tó bá lè mọ̀yàn yóò máa jẹ́ nǹkan tí yóò máa jẹ́ nǹkan ti téèyàn rí ìdẹ̀kùn níbẹ̀ èyàn máa like yóò máa sọ àwọn elébi pẹ̀tẹ́lẹ̀ fún yàn pẹ̀lú mímọ ṣe sọ́lá. الله سبحانه وتعالى صفى النبي محمد صلى الله عليه وسلم قل ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون fasabbih bihamdi rabbika wa kum minas sajidin olúwa ni a ti mọ wípé ọkàn rẹ̀ ń bàjẹ́ pẹ̀lú nǹkan tí àwọn kèfèrí ń sọ àwọn tí wọn gbàgbọ́ ìsọkúsọ oríṣiríṣi tí wọn sọ sanabi wa muhammad sallallahu alaihi wasallam olúwa ni a mọ fọkàn rẹ̀ ń bàjẹ́ sí fasabbih bihamdi rabbika wa kum minas sajidin jẹ́ni tí yóò máa gbé olúwa rẹ̀ tóbi sì jẹ́ni tí jẹ́ni tí yóò máa ṣàfọ̀mọ́ fún olúwa rẹ̀ kó sì jẹ́ ẹni tí yóò máa forí kalẹ̀ fún ọkùn mi náà ṣáàdìdì jẹ́ ẹni tí yóò máa forí kalẹ̀ fún inú sọ̀láàtì láti máa fi forí kalẹ̀. Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu wọ́n ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam idha hazibahu amrun salla tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí alámọ̀rí kan bá ti tó bá ti jẹ́ wípé alámọ̀rí tó ga ni alámọ̀rí tó bá ànábì nu jẹ́ tó bá fi lè ṣe anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi yóò yára lọ síbi fọlá anabi sọ nínú hadithi gan anabi ni ju'ilat qurratu ayni fi sọlá a fi ìtutù ojú mi síbi asọlá táwọn náà mọ̀ pé kálukú nígbà tí àdánwò oríṣiríṣi bá dé báwọn kálukú ló ní bí ṣe máa ń ṣe ẹlòmíì ilé ọtí ni ó lọ yóò wá mu ọtí gbà wọn ní kí ló dé à ní inú òun ti ń bàjẹ́ náà ní pé tóun bá ti mu tí wọn ọkàn wọn yóò tún rọ̀ àmọ́ àwọn olùgbàgbọ́ òdodo alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillahi tatma'innul qulub ibi ìrántí Allah òun lèyìn èèyàn ti lè ní ọkàn ti lè rí ìfàyàbalẹ̀ nínú àwọn aláti tó ń bẹ fún sọlá òun náà ni wípé sọlá ti déyàn ṣe dáadáa ó jẹ wípé èèyàn ò ṣe bálúbalú yóò jẹ wípé yóò mọ káyàn lọ́wọ́ dè níbi aburú àti àìdá olúwa ń sọ fún wa nínú alukur'ani alápọ̀nlé olúwa ni wa aqimi salata tarafayi nahari wa zulafan min al-layl inna al-hasanati yudhibna as-sayyi'at dhalika dhikra lid-dhakirin olúwa tún ni wa aqimi salata inna salata tanha 'anil fahsha'i wal munkar dájúdájú sọlá ìmọ̀ ń káni lọ́wọ́ dé níbi ìwà burú àti àìdá sọláàtì máa ń ká ni lọ́wọ́ dé níbi bẹ̀. alimami asaadi rahmatulahi alayhi wọn ni káwọn sọláàtì tanha ani alfahsha iwalmunka anna alcabda almuqima laha almutima liarkaniha wa shuruqiha wa khushuciha yastaniru qalbuhu bóun ni sọláàtì ṣe máa jẹ́ nǹkan tí ó ká ni lọ́wọ́ dé níbi ìwà burú àti àìdá àwọn wàlfàṣá wọn níbà lọ́wọ́ ẹni tí bá ń ṣe sọ̀láàtì dáadáa ìmáàmù sáàdì wọ́n ń ṣàlàyé rẹ̀ fún wa. wọ́n ní jíjẹ́ tí sọ̀láàtì jẹ́ wípé máa ń káni lọ́wọ́ dè níbi ìwà burú àti àlfàṣá òun náà ní pé ẹni tí ń ṣe tí ń pé àwọn orígun rẹ̀ tán ní ká ṣe ń bẹ̀ ó pé àwọn májẹ̀mú téèyàn gbọ́dọ̀ pé kó tó di pé yóò bọ́ sínú rẹ̀ ọkàn rẹ̀ nígbà tí ń ṣe ọkàn rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe wípé ń ṣe ara lásán tí ò sọ́kàn níbẹ̀ ó tẹrí bọ́ ọkàn rẹ̀ fún Allah nígbà tí ń ṣe wọ́n ní yẹtẹ̀ ní ìrùkọ́ ìgbòho ọkàn rẹ̀ ó jẹ́ ọkàn tí yóò kún fún ìmọ́lẹ̀ wọ̀yàdàpọ̀ harufu adúhù ọkàn rẹ̀ ó sì jẹ́ ọkàn tó má wọ̀yàdàrú ìmánan wàtàkùwà wọ̀yàdàrú ìmánan wàtàkùwà rọ̀gbàtùhù fìlkọ́ì ìmánì rẹ̀ ó lékún àti máa fẹ́ ti dáadáa rẹ̀ náà kọ́ yóò lékún torí pé nǹkan tí èèyàn bá ti bá sábà nǹkan tó yàn bá ti máa ń fọkàn sí ìní ọkàn yàn ni ó máa fà sí ẹni tó bá jẹ́ wípé òun máa ń ṣe sọlá ní máa ń ṣe dáadáa ọkàn ó jẹ ọkàn tí ìmọ́lẹ̀ kún bẹ̀ tí ó mọ́ ẹ̀ sì ní bá níbi nǹkan kan àyàfi tó pé nǹkan tó ni torí pé ìmánì yóò ìmánì gbogbo nǹkan tí ó mọ̀ wù ú ṣe تعدم رغبته في الشر ìfẹ́kúfẹ́ ọkàn a máa fẹ́ saburú nínú kó jẹ́ pé yóò dínkù fún abikẹ́sẹ̀ má ba lọ́wọ́ rẹ̀ rárá wọ́n ní ni sọláàtì ti máa jẹ́ pé yóò kani lọ́wọ́ dè níbi àǹsà ìdá torí ọkàn rẹ̀ ó kún fún mọ́lẹ̀ ga ó jẹ́ni tí yóò lékún nípa Allah ó máa rántí wípé Allah subhanahu wa iri ìdí ọ ní gbogbo ibi tó bá wà yóò fi jẹ́ wípé wọ́n máa sọ wípé wọ́n ń dáná ṣàṣà nígbà tí wọ́n sọ wípé ó bá wọn wà ń bẹ̀ tí wọ́n máa ṣàṣìṣe nínú àwọn dáadáa tí ń bẹ fún sọlá náà o látàrí Allah subhanahu wa ta'ala máa forí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn forí jiyàn. amr ibn abasa radiyallahu anhu ọbẹ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nípa alwala anábíwá sàlàyé rẹ̀ fún anábí wa sọ nípa rí hadithi anábí ní fa'in huwa qama fa salla fa hamida allaha wa asna alayhi wa majjadahu billadhi huwa lahu ahlun wa farraga qalbahu lillah illa ansarafa min khati'atihi ka hay'ati yawmi waladatuhu ummuhu rawahu muslim anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn tó sàlàyé bí wọ́n ti sàlọlá yìí anabi ni tí ó bá parí àlọlá yìí tó wá dìde tó wá ti sọlá tí ó wá ó dúpẹ́ fún Allah ó ka suratul fatiha alhamdulillahi rabbil alamin ti dé parí ẹ̀ wá asna alayhi ó ti fẹ̀yìn fún Allah wa majjadahu billadhi huwa lahu ahlu tí ó ti gbé Allah subhanahu wa ta'ala tóbi pẹ̀lú nǹkan tí a fi máa gbé tóbi tí ó ti jẹ́ pé ó pípẹ́ ọkàn rẹ̀ ó fọ́ ọkàn rẹ̀ mọ́ kúrò níbi gbogbo àwọn nǹkan tí wọ́n kọjú rẹ̀ ní níbi sọ́lá ànábì ní ilà ń sọ̀rọ̀ fami kọ̀bí àtìhí kàyọ́mi wà lẹ́dẹ́tù ọmọ kàháyì àti yọ́mi wà lẹ́dẹ́tù ọmọ ìyẹn ní ṣe báyìí àyàfi kó wípé ó padà ó dé nínú like ó dé lẹ́ni tó jẹ́ wípé ó ti má pámọ́sẹ̀ kúrò níbi ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ijọ́ tí ìyá rẹ̀ bí. Um, ẹni tó jẹ́ ẹrú tí Uthman ibn Afan tí ó bọ́kọ̀ ẹrú lọ́rùn rẹ̀ ń sàlàyé fún wa bí Uthman ibn Affan bó ṣe sàlọ́lá nígbà tó wá fún wa tán ó wá sọ wípé ibn Affan nígbà tó parí àlọ́lá yìí ó wá sọ wípé òun gbọ́dọ̀ nàbọ̀ Muhammad sallallahu alaihi sọ wípé رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضأ نحو هذا وقال من توضأ نحو هذا وصلى ركعتين لا يحدث فيهما نفسه غفر له ما تقدم من ذنبه Uthman ibn Affan ó ní mo rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe irú àlọ́ àlàyé ilé tí mo ṣe yìí ó wá sọ lẹ́yìn tó ṣe irú àlọ́ àlàyé wípé ẹnikẹ́ni tó bá fi lè ṣe irú àlọ́ àlàyé lẹ́yìn náà tó wá ṣe ẹnikẹ́ni tó bá fi lè ṣe irú àlọ́ àlàyé tí mo ṣe yìí lẹ́yìn náà tó wá ṣe sọ láti rákà méjì tó jẹ́ wípé nínú sọ láti kò kò mọ jára rẹ̀ níyàn kò mọ bá ọkàn rẹ̀ sọ̀rọ̀ tó máa dá ọkàn rẹ̀ láàmú pẹ̀lú àwọn nǹkan ilé ayé gúfin ọlọ́run máa tọ́kọ́ dá mẹ́mí zambi olúwo forí gbogbo ètò ti ṣáájú nínú àwọn ẹsẹ̀ kéékèèké rẹ̀ jẹ́ nínú ẹgbà wá sí mamul Bukhari àti Muslim tó gbà wá nínú àwọn láti bẹ fún sọlá òun náà ni wípé pẹ̀lú sọlá ti ń kọ́ èyí ó jẹni tí yóò jẹni tí yóò bọ́ tí wọ́n kọ fún tí ó bọ́ níbi àtiwọ́ná ó sì jẹni tó bọ́ níbi anifaq النبي محمد صلى الله عليه وسلم وصحبه من صلى لله أربعين يوما جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان أن كان تبع جوابه في 40 days إن صلاتي مي جماعة تجي جوابه نينو بقى 40 الله يي Allahu Akbar alákọ̀ọ́bọ́ takbiratul ihram tí màmú máa ṣe ojoojúmọ́ nínú forty days yìí ní bá kutiba ó fọ bí bọ́kùn lọ́rùn nǹkan méjì kúrò fún ẹ̀gbọ́n fọ pé ó ti bọ́kùn lọ́rùn nǹkan méjì ọ̀rọ̀ ẹ̀tún mi ọ̀bọ̀rọ̀ ẹ̀tún mi ó fọ wípé ó ti bọ́kùn ó ti mọ́pámọ́sẹ̀ kúrò níbi iná wọ́n ti bọ́kùn náà kúrò بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن والاه وبعد جماعة dájúdájú àwọn iṣẹ́ ìjọsìn tí Allah subhanahu wa ta'ala ló nífẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣe èèyàn gbọ́dọ̀ máa jẹ́ wípé pẹ̀lú ṣíṣe rẹ̀ èèyàn jìnà sáwọn nǹkan tó lè máa bàjẹ́ mọ́yàn lọ́wọ́ torí wípé iṣẹ́ téèyàn ṣe téèyàn tún ṣe nǹkan tí yóò máa bàjẹ́ àjẹ́ wípé bí ìpè yẹn ò mọ́ra nù nínú àwọn nǹkan tí máa bàjẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́ òun náà ni òfófó kí wọ́n pẹ̀lú òfófó kí wọ́n máa sọ̀rọ̀ àwọn èèyàn lọ́nà tí ó fi jẹ́ wípé yóò dá wàhálà lẹ̀ o gbọ́dọ̀ lágbájá o gbé lọ bá tàmẹ̀dò o tún gbé ti tàmẹ̀dò náà o tún gbé lọ bá lágbájá àti tó sọ àti tí ò sọ olóòsọ náà ni ara àwọn nǹkan tí máa ba iṣẹ́ yẹn jẹ́ tí ò ní jẹ́ kí hàn látúbọ̀tán rẹ̀ láyé àtúbọ̀tán rẹ̀ nù sàárẹ̀ yóò burú àtúbọ̀tán rẹ̀ njọ́ gbé ní alkiyama náà yóò le. anabi wa muhammad sallallahu alayhi wa sallam allah subhanahu wa ta'ala sọ fún wa nínú alukóran ní alákọ̀ọ́lẹ̀ olúwa ni wà látúbẹ̀ kulla halafin mahin hamazin masha'in binamim manna'in lil khayri mu'tadin nílẹ̀ ayé òní jẹ́ni táwọn èèyàn kà sí torí pé wọ́n lọ gbọ́rọ̀ ilé lọ́bẹ̀ ilé ó tún gbọ́dọ̀ eléyìí náà ó tún gbé lọ bẹ́lẹ̀ yìí náà àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ rẹ̀ irọ́ náà ló ń pa àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ rẹ̀ náà ó fẹ́ kí àárín àwọn méjèèjì dàrú náà ni táwọn méjèèjì náà bá padà mọ̀ pé irọ́ àti àìfẹ́ dáadáa fáwọn méjèèjì náà ni òun bá ká jíjẹ́ ni tí wọ́n gbà wọlé náà ò ní padà rí ju wípé òfò náà ló padà mú bẹ̀ olúwa ni wàhálà tó olúwa ní mẹ́tẹ̀ jẹ́ni sí yóò máa gbọ́rọ̀ sí ẹni tó jẹ́ wípé ìbúra rẹ̀ pọ̀ ẹni yẹpẹrẹ mẹ́tẹ̀ jẹ́ni tí yóò máa gbọ́rọ̀ sí ẹnu hamazin masha indinami ẹni tó jẹ́ wípé yóò máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láì dání yóò máa gbé òfófó kí láàrin àwọn èèyàn òun ní jẹ́ni yìí láyé nínú sàárè náà kọ anabi sallallahu alaihi wa sallam kọjá gbára sàárè méjì kan anabi ní innahuma la yu'adzaban dájúdájú àwọn méjèèjì ti ń bẹnu sàárè yìí wọ́n fi ìyà jẹ wọ́n lọ́wọ́ ọmọ yìí wọn azẹbá ní fi kẹbíir nǹkan tí wọn ti torí rẹ̀ fìyà jẹ wọn kése nǹkan tó tóbi kése pé kése nǹkan tó tóbi nítorí pé nígbà táwọn bá wà láyé àwọn máa ṣe ní ṣe wípé nǹkan tí kése nǹkan tó tóbi ni orúkọ ẹni tí ń ṣòfófó nísìn tẹ́lá sọ pé nǹkan tó ń ṣe yìí nǹkan tó lè mọ́ nìyí yóò mọ̀ gbà sóhun tí wàá ṣàìdá ni. àníbi sọ̀rọ̀ sẹ́lá ni wàá má yọ àzẹ́bá ní fi kẹbíir àwọn nǹkan tí wọ́n ti torí rẹ̀ fìyà já àwọn méjèèjì yìí kéṣe nǹkan tí àwọn máa ń kà sí nǹkan tó tóbi nínú rìwáyà kan anábì ni wà innahu lakabir nǹkan tó sì tóbi ni. anábì wa ni amma ahaduhuma fakana la yastatiru min al-barr wa amma al-akharu fakana yamshi bayna an-nasi bin àwọn méjèèjì yìí nǹkan òfófó ni ó máa gbé kí láàrin àwọn èèyàn òfófó ni ó máa gbé kí yóò máa gbọ́rọ̀ eléyìí lọ́fẹ́ eléyìí ọ̀rọ̀ eléyìí lọ́fẹ́ eléyìí kí wàá lọ́fẹ́ gbà nínú wípé àwọn èèyàn wọ́n kọ̀yìn síra wọn wọ́n bára wọn jà eléyìí lára àwọn nǹkan tí wọ́n fàyà sáré fún wọn ni ọjọ́ gbé ní alqiyama anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní la yadkhulul jannata nammamun ẹni tó bá ni kò ní wà aljanna kí ló fẹ́ gbà níbi òfófó nígbà tó jẹ́ wípé níjọ́ gbé lẹ́ni tó jẹ́ wípé gbogbo sí ẹ dáadáa eléyìí tó ṣe eléyìí wọ́n ma wá lẹ́ni tó jẹ́ gbé òun ló fi máa tánà tí àwọn ẹgbẹ́ dáadáa yìí tí ò bá tó wá tó wọ́n á tún kó àwọn aburú tí wọ́n á tún dirú ọ̀ tó fi wá padà jẹ́ wípé jẹ́ ọmọ náà. Anabi sallallahu alayhi wa sallam wọ́n bi àwọn sàhábà nínú ìwáyà sí Abu Hurairah radiyallahu tí wọ́n gbà wá tí máa Muslim gbé jáde. Anabi sallallahu alayhi wa sallam manil àbí àtẹ̀lóhùn náà mẹ́rin muflis nínú ìwáyà mi pé ṣe é mọ́ ẹni tí wọ́n ń pè lólòsì àwọn sọ̀hábà sọ̀rọ̀ wọn ni almuflisu minna man la dirham lahu wala mata ẹni táwọn mọ̀ lólòsì òun lẹni tí ò bá ní owó wúrà àbò fàrákà ànábì ni almuflisu min ummati yawma alqiyamati ya'ti bi salatin wa siyamin wa zakah ẹni tó jẹ́ aláìní nínú àlùmọ̀ mi òun lẹni tó jẹ́ pé yóò wà lọ́jọ́ gbẹ̀dẹ̀ alqiyama yóò wà pẹ̀lú sọ́lá yóò wá pẹ̀lú bó ṣe siyam ó sì wá pẹ̀lú bó zakat àwọn iṣẹ́ dáadáa lóríṣiríṣi ló pọ̀ lọ yìí wọ́n yá sí ìpàdé ṣáta mahada nígbà tó bá yá wọn tún mọ gbẹjà rẹ gbà òun náà ló bú lágbájá o ọ̀kọ́dà fahada ó tún parọ́ ọ̀dìnàmọ́ lágbájá o wàhákàlà máàlà hada ó jẹ́ wo lágbájá o wàtẹ́fàkà dáma hàdà olótún pa alágbájá ọbọ̀rọ̀bà hàdà olótún na alágbájá lórí fìrídì àwọn ẹ̀sùn bọ́n là kàtí lọ́nù anábì ní fàyọ̀ sọ hàdà min hasanati wọ́n á rí ẹyọ dáadáa rẹ̀ ẹ̀kọ́ fẹ́lẹ̀ wà hàdà min hasanati gbogbo àwọn tó ti fàbò sí tíun ẹni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ẹni tó bú ẹni tí ọbú wájú rẹ̀ tó bú lẹ́yìn rẹ̀ ẹni tó nà gbogbo wọn ànábì ní fàyọ̀tọ̀ hadha min hasanati wa hadha min hasanati dáadáa rẹ̀ wọ́n máa yọ wọ́n máa kó fún kálukú wọn. فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار nígbà tí dáadáa rẹ̀ bá wá tán kó tó di wípé wọ́n san gbèsè tó ti tó ti jẹ látàrí àwọn aburú tó ṣe sáwọn èèyàn yìí tí dáadáa rẹ̀ bá tán kó tó di wípé wọ́n san tán wọ́n wà máa mú ẹsẹ̀ wọn wọ́n máa wọ́n máa lẹ̀ mọ́ wọ́n ẹrù rẹ̀ wọ́n wà da gbogbo ẹ̀ yóò jẹ́ ni tí yóò jẹ́ tí wọ́n sọ náà. jamaa alẹ́sọ̀ gbà ń fún gbogbo àwọn nǹkan tí máa ń ba sẹ́ni jẹ́ wípé sí wípé tó jẹ́ wípé ó lè ba ìsìláàmù èèyàn jẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó má jẹ́ kí ọkàn wa gbórí lẹ́yìn tí ó di panama wa abẹ́ Allah wa ta'ala ìsìláàmù bá ń ṣe kí Allah subhanahu wa kó tí wọ́n fún wa láti lè lọ́nà tí ó fi tẹ́wọ́ gbà lọ́wọ́ wa àwọn májẹ̀mú ó gbọ́dọ̀ sára nǹkan tí ó yẹ kí a máa mójútó ní ọjọ́ jùmọ̀ òun náà ní wípé kí a máa ṣe àsàlátù fún anábì wa anábì muhammad sallallahu alayhi wa sallam nítorí pé allah àtàwọn màláíkà rẹ̀ náà nǹkan wọ́n ṣe àsàlátù fún anábì sallallahu alayhi wa sallam náà wọ́n tó sọ wípé kí a máa pọ̀ ní mímọ́ ṣe àsàlátù fáwọn ní òru ọjọ́ jùmọ̀ inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu فاللهم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وصلى اللهم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله